الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين inú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam bí abu huraira ti gbà wá ó ní idha dakhala ramadan futihat abwabul janna wa ghulliqat abwabun nar wa suffidat ash-shayatin anábì ní báwẹ̀ bá ti wọlé bẹ́ẹ̀ mi rẹ̀ ti wà nù ramadan yìí olúwa ti ṣí gbogbo lẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ ó ti ní wọn ó ti gbogbo ilẹ̀kùn ná kódà àwọn èṣù tí kó bá ní ó ti ní wọn ó dè wọ́n mọ́lẹ̀ àjẹ́ pé bọ́lọ̀mbá wa sílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ ìwọ má fi wà àti ọ̀rọ̀ àti ṣe rẹ sí ti ná fún rẹ o àǹfààní ńláńlá ní káráyè súnmọ́ lọ́hùn kádọ́mọ àlìjẹ́nà kódà bí yẹn ti ń wùwà ná tẹ́lẹ̀ nínú àwẹ̀ yìí ọlọ́nkọ́ mọ́sàsì rọrùn bẹ́ẹ̀ fẹ́mi àtiwọ́ kágbáwẹ̀ káyẹn náà fìlà ká tọrẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní sọ ní dolórí rẹ̀ nínú àwẹ̀ ọlọ́run rọrùn bẹ́ẹ̀ wasalaamualeykum wa rahmatulah.